الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين لا يقتي يدف ولا أبتي يدعياتنا أبتي يوم وابر رمضان ني أدوي Sọ́dẹ̀ tí fún wa nígbà láàyè láti tún. Wallahu maulana azimun bí záàdìhì. Ọmọdọ́kẹ́dẹ̀ ń dùnmọ́ ń dùnmọ́ wa sẹ̀ẹ̀sẹ̀ bí kú fún wa. Wallahu Tẹ̀bá ń gbọ́ àṣépé wọ́n ṣe dùn tó yà ṣe ti ẹ̀ máa tán Ah, mm. kò dàbí kó ṣe tán. lè kó òun náà bí lè kọ́rì ìyá ramadanu. ọ̀nà ọlọ́run kó ṣọ́pàdé àwọn àti ẹkú má ṣe lè lágbàmọ́. ìṣà àmàlélẹ̀ alẹ́mí rọ̀hàmánù ẹ̀mí táwọn ò gbà. ọmọná kàbẹ̀lẹ̀ ìmáàní. aláfààní àti eré ìgbà pẹ̀lú ìpáyà ọlọ́run. ajá ló máa fi kàhùn wà nígun fúnra náà. ajá ló máa fi kàhùn wà nígun fúnra náà. ọ̀nà àforíjì látọ̀dọ̀ ọlọ́run jọ foríjì wá o. ìkọ̀ọ́nà bílkọ̀ ìrí àrọ̀mọ̀dánù. ìtòkùtà àrètí náà ni tọdún tó tún bọ̀ ọlọ́run jó bọ̀ ọláyọ̀. látẹ̀jú ògbò tún kọ́ tayá ìkìwà náà. لا تسرقوا التقاة يا إخوان ẹ mójútó ọ̀nà yín ní kíkí o Ramadan ló lọ ìrun bẹ́ẹ̀lẹ̀ kò lọ o pé Ramadan ló iṣẹ́ olóorí pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ o Ẹ̀kan lọ́dún lòun máa ń wọ́ báyìí àlejò ọlọ́dọọdún ni. Yá lè tànà àìnà nàrọ́ lójú làzáà wà lòun bẹ́yìn náà mọ́lẹ̀kùnrin àánà. Ọjọ́ gbàgbé gbogbo ojókòó dánilẹ́kọ̀ọ́ tẹ ti ń jó ń gbàtàrẹ wà ń tà kama ṣe kọ́ ẹgbẹ́ ní Ramadan nìkan náà láti máa wá pariwo gẹ̀ ajánásí lásìn lẹ́sìn wáàsí ní àmàsájì mọ́sálásì ìmẹ́ ẹ̀kan lọ́dún náà ni wọ́n ṣe wáàsí a ní dòrósọ Ramadan níyà

akín kórèrè akín bàbá wa bàbá ẹlẹ́ja al'akhu Shamsuddin Shiz akín wọn o bàbá dáadáa bàbá albarka ó ti pẹ́ sáti wà lẹ́nu tí wọ́n ń ṣe yìí àìní lè ṣe má ọlọ́njọ́ máa fi ṣàdánwò fún wọn o ọlọ́njọ́ máa fi ṣàdánwò fún wọn o ó ṣe ń náwó torí rédíò bẹ́ẹ̀ náà lẹ́gbẹ̀gbẹ̀rún àwọn èèyàn tó ń ṣínú jẹ sàhúrì sí wọn lọ́rùn nínú àwẹ̀ yìí ah, ọlọ́njọ́ má padà jẹ́ kí àpadà sàbúrú kan bàbá ìláìláì amínà bàbá wọn tí wọ́n fi lè náà sọ́rí wọn bá ń ṣe lè nítorí wọn ọlọ́njọ́ bàbá náà máṣẹ̀ bàbá kẹ́ wọn ọ̀dọ̀ máṣẹ̀ àdúrà fún ẹni àdúrà ni wọ́n ọ̀nà tó wá kó tí àdúpẹ́ fọ́lọ́run. alhamdulillah. ṣe mọ̀ wálé tí náà yí pé tàbá ti gbọ́ náà lọ́dún ti bẹ̀rẹ̀ ìyẹn gan là ń fi rẹ̀ láàrí tó bá ń gbọ́ pé yàtọ̀ bí mùsùlùmí láàrí mùsùlùmí kí n ṣe bí bá gbogbo tó wà náà láàrí tó fi yàtọ̀ tí kì fi ń àwa máa ń dúró approval látọ̀dọ̀ Ọlọ́run ní ká pẹ̀lú pàáfì létẹ́ṣù yìí hàn sí wa àti wá rí náà lánàá sọ̀tẹ̀tàní ti kéde kún wọn ti rí ìyẹn ló bí ọdún ta ṣe lónìí kí ló dìlé ọdún ti ẹ̀dọ́lá wà sàlàyé fọ́lọ́ lálùkìyàmù ó yáwà àti ẹ̀gbìyànjú kó kó àwọn sáǹdà ní tọ́wà lọ́bẹ̀ ṣe ẹjọ́ yẹn lọ́dọ̀ ọlọ́run torí pàbà ọmọ tó fà á tó fi tí ìṣọ́dún lè ní báyìí ẹni lọ́jọ́ ọdún wọ́n tún gbá rẹ̀ tààrán ẹ tààrán ẹ tààbẹ̀ ń ṣẹ́ tààlùfẹ́lẹ́ yẹn jọ gírímọ̀ káì láàájò gbọ́ ò torí ẹ̀dí èyí a kí gbogbo ẹ̀yàn wọ̀nyá wa gbogbo ẹ̀yìn olólùfẹ́ lápapọ̀ a kí pé ẹkù ọdún akírapá kú ọdún ọkọ̀lọ̀n wa kó gbà lọ́wọ́ tí yínà ń tún kí yínà mo fẹ̀mí ìmóre hàn mo fẹ̀mí ìdùnnú hàn lórí kíkí lọ́tún kíkí lọ́sìn bẹ̀ṣẹ́ congrats wa lórí ti PhD eléyìí tí ọlọ́run bá tún ní kí ó tún kún tí ọlọ́run ti ṣe fún wa àmọ́ lóore o ọmọ olóore ìpé wá ń tẹ̀lé pé ìpé ń wọlé lọ́tún lọ́sìn àfi ìgbà tí yíò ṣe nǹkan rẹ̀ kan rí láyé wọ́lọ́hì tọ́dún ìyàtọ̀ ilé ìyàtọ̀ ọlọ́run tó rí púpọ̀ ó dẹ̀ orí mi wú orí wú omi tún jábọ́ lójú pé ọlọ́run pàá ah, ah. àṣí pé ayé tí ẹ bá ṣe ń já ọ̀rọ̀ lójú yìí náà àṣí àwọn kan ti ẹ̀wà náà tí wọ́n fẹ́ràn òdodo àṣí lórí ilé tí ẹ̀ ṣe pọ̀ láyé tó báyìí ṣe àlúwà fẹ́rin ìyẹ́dẹ̀kún mọ́ lọ́hù aṣírí ah, orí ilé ṣìpọ̀ láyé tó yìí mm-hmm. báwọn ọmọ ti ṣe káyé bó ní ṣìnà ṣe káyé bó lè ṣe káyé báwọn ìní bí àwọn apàyàn ṣe káyé àwọn kidnappers lọ ṣe káyé bẹ́ẹ̀ náà ní olórí ilé tún kún ayé tí followers àwa ń ṣe ń torí pé káwa bọ́ ìwọ̀ yẹn kúrò lọ́rùn wa à ń ṣe ń torí pé àníyàn rẹ̀ àfíbàdẹ̀ ṣe wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ ẹgbẹ̀rún èèyàn ń gbọ́ táwọn èèyàn bá ti wá mèsì ẹ̀ báyìí àbí kankan ṣẹlẹ̀ tí ó tètè wáyé ẹ wá rí ìpè lọ́tún lósì ìpè program wà àti àlàáìlàlà àwọn fresh fm náà pàápàá akẹ́yìndé gbẹ̀gbọ́n lé iṣẹ́ rédíò yìí àwọn pàápàá náà mọ̀ pé ìpè òdodo dé ah, inú tún bí ẹpá pé fresh fm lákẹ́yìndé gbẹ̀gbọ́n kì í ṣẹgbẹ́ yìí ni ìwọ náà máa ó máa ó ah, ah, rí bó ṣe ń dún orí bó ṣe káàkiri dobe uva bẹ́ẹ̀ ni àwọn náà mọ̀ pé ìpè kan ń bẹ tí ń jẹ́ pé òdodo ajọ́ sí pàwà tí yẹn ọlọ́májọ́ bàjẹ́ láìláì àmín ẹ̀yin èèyàn wa bí Ramadan ṣe délẹ̀ yẹ jọ ẹ má jẹ́ àgbàgbé gbogbo dáadáa tá à ń gbénu oṣù yìí ṣe o hmm. ẹjá mójútó ẹjá dúró dédé pẹ̀lẹ́sìn Ọlọ́run oríire mùsùlùmí náà lẹni tó dúró dédé pẹ̀lẹ́sìn rẹ̀. Nàlẹ́bìnà kọlu rọ́bùnà lọ́hùn tó mẹ́sàkọ́mù. Ọlọ́ ní àwọn tí wọ́n ní àwọn gbọ́lọ́ngbọ́ lódodo. Nàlẹ́bìnà kọlu rọ́bùnà lọ́hùn tó mẹ́sàkọ́mù. Tí wọ́n rán mẹ́nu náà ní pétọ́lọ́ làwọn ń ṣe ohun tí gbogbo wa náà jọ ń sọ ní pétọ́lọ́ là ń ṣe ìyọ́lọ́

ọlọ́ni tẹ bá lè jẹ́ kó dúró gírí náà wọ́n ṣe tó wọ́n láàkọ́fún ní àlẹ́yìn wà láàáhùn ya hazanú tẹ́ẹ̀ tún tójú bọlé tẹ́ẹ̀ ṣáájú mọ́ tẹ́ẹ̀ tó rókì mọ́ tẹ́ẹ̀ mú mú fún mọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́rẹ́ mọ́ ẹ̀rà mọ́ fún mazdakọ́ mọ́ ẹ̀ẹ́dẹ́ kankan kọ́ mọ́ tún ma wá mọ́ fún عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ Àwọn àdúgbò bá tó bá rí bẹ́ẹ̀ fọ́lá khawfun عَلَيْهِمْ kò ní sípayà fún wọn o. وَلَا هُمْ يَحْزَنُونَ Ọ̀rẹ́ ní banújẹ́, wọ́n ní rí banújẹ́. أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ خَالِدِينَ فِيهَا جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ. Ọlọ́lá àṣẹ pé bí yàn bá ti ẹ̀dúró tọ́ lọ́run tí yàn fún láyíká ashabul jannati má jẹ́ máa parọ́ fún ẹ wọ́n ti ti ń sọ fún ẹ à ń gbọ́ ẹnìkan pé ń jò ní wọ́n ní wọ́n sọ pé iná máa ń lo oògùn pé kàn sọ ìtẹ́ ẹ̀sọ lórí afẹ́fẹ́ ẹni pé tí yàn lè máa san tó tó kó máa lo oògùn á padà nìyọ́rọ́ náà pa fún àwọn olùkọ́ Wùláyíkà, afábùn lè jẹ́nà. Sọ bẹ́rẹ̀ ọlọ́run náà pé bèèrè lọ́wọ́n pé sápá ọlọ́run bá ọ̀ká lágbára ayé kan ni. Bí wọ́n yí pé sọ́lọ́run bọ̀ ti kọ́ fi ń ha. Bí ẹnìyàn pé sọ́lọ́run kọ́ ló dóògùn àtògùn àtẹni tí ń ṣe ni tó bá ti gbà pé ọlọ́run ló dá wọn ọlọ́run yẹn làwa máa ń pè làwa máa ń sọ fún pé ọlọ́run ò má jẹ́ kó ẹni bí ìka wa tí wọ́n ẹrú tó bá fẹ́ jọba àlìjánà ìta ń sọ ìpè òdodo náà ni kó máa tẹ́sí pa ọlọ́run ilé ìlú máa jẹ́ ẹ̀san fún wọn lórí gbogbo dáadáa ilé tí wọ́n ayé wọn ṣe

ìlànà nábì sallallahu alaihi wasallam bó ṣe ṣẹ̀sìn ìtumọ̀ súnnà náà nìyẹn. Kọ̀fíláhà báyìí sọ́ọ̀mì wà láàbí ànáhù. Lórí tí èyí ẹ̀yin obìnrin wa ẹ̀pá ọlọ́run lẹ́yìn bàtà rẹ̀ tán yìí o. Kọ̀fíláhà báyìí sọ́ọ̀mì wà láàbí ànáhù. Wọ́n tó dọ́kùnrin kò jọ̀wọ́ náà lẹ̀wọ́ mọ̀ wá lọ

Má hù àbàjẹ́ má ṣe tí ò dá o. Mọ̀dá sọ́ọ̀mù. Ààrẹ ló lọ. Lámúyẹmú bí tukọ̀ wà lẹ́yìn bá dẹ̀tún. Àwọn ọlọ́run bá ṣe ó sì wà lórí ilẹ̀ ìjọ sí ṣì ń bẹ̀. Lámúyẹmú bí tukọ̀. Tó mọ̀ ní pé ààrẹ ọjọ́ Monday Thursday òun tún ó sì wà ń bẹ̀. Lámúyẹmú bí tukọ̀. A ò mọ̀ pé ààrẹ thirteen fourteen fifteen oṣù ojú ọ̀run sì wà ń bẹ̀. Lámúyẹmú bí tukọ̀. Títù wọlé ìbàdàtí. Wọ́n náà bẹ̀rẹ̀ sí tùṣàwálẹ̀ látọ̀lá lọ. Mọ̀bọ́ndí. Kọ̀m̀báyà níyàn yẹn sọ́pọ̀ fẹ́ gba sí tùṣàwálẹ̀. Mọ̀bọ́ndí. Wọ́n dà tó fẹ́ gba àwẹ̀ Monday. Ọ̀la Monday tẹ́lẹ̀ mi fẹ́ fi ṣe ọdún tiẹ̀ ọjọ́ ọdún gangan lè ní. Mùsùlùmí tó ń bá lóhun tún ọ̀la lọ́jọ́ ọdún ti tòun kò fi tẹ̀lé àrẹ́bì máa hùn sallallahu alaihi wasallam. Mọ̀dá sọ́mù rẹ̀ lámíyẹmí dín tó kọ wà ní ìbáadẹ̀ tó. Àwọn dáadáa ṣíṣe ìmàtọrẹ náà ò sí tán o. Má jẹ́ kó jẹ́ náà rẹ̀ nìkan ni wà láwọ́ tí wà ní ìbáadẹ̀ tó. Má jẹ́ kó parí sí náà rẹ̀ nìkan. Bàbá ti lé ilẹ̀ tó lè kọ́dírí àtà ti lé ilẹ̀ tó dìkiri. Ó tà ní pẹ́lẹ̀ láti kọ́dírí ti parí mọ́nú oṣù Ramadan mẹ́wàá gbẹ̀yìn. Ṣùgbọ́n àwọn òru tí èèyàn máa ti ń ṣe ìrántí Ọlọ́run gbogbo òru tó kù láyé náà ni o. Ìdá mẹ́ta òru kílẹ̀ fi máa ti bẹ ọlọ́run fi kún fàájú àdá. Nàwá fi lò Ó ti ọ̀pọ̀lọpọ̀ nǹkan sọ́dọ̀ ọlọ́run kó bẹ́ẹ̀ tọ́. Nàwá fi lò fi lé ilé ìdáta nǹkan di ìwà kan. Mi ẹ̀ mọ̀ bóyá òun tọrọ, bóyá òun náà dẹ̀ ń kíyèsí pé òun tó ń tọrọ ọlọ́run ṣe. Nàwá fi lò náà. Ilé tèmi tọrọ gbogbo ẹ̀ náà ni mo rí pọ́lọ́run ti ń ṣe o. Nàwá fi lò náà. Ìjọba wọn náà rí pọ́lọ́run ṣe. Mi lé ilé pọ̀ jẹ́ kí n ti dúpẹ́ fọ́lọ̀ pọ̀ ti ṣe nàwáfílò wà yí náà nílá rẹ̀ ilé látàkọ̀dé ìwà kan kábàjẹ́ ó dúró mínà lè ilé wà sí jùdí sí dí mínà lè jùdí wà lè bèèrè ọ̀sẹ̀ a bá fi àdúrà gbà lọ́dọ̀ ọlọ́run tó máa ń kalẹ̀ ni o mínà lè ilé wà sí jùdí sí dí mínà lè jùdí wà lè bèèrè bákan náà má yahun láwọ́ máa ná bẹ́líjù dì wọ́n lè bèèrè. ẹlòmíì tí kì bá ń ṣe pé ààrẹ dé kò ń fúnyàn ní nǹkan káwọn èèyàn sun ẹ̀jẹ̀ lójú ẹ̀ báyìí aṣẹ́jú pákó tún lọ nìyẹn má ṣe bẹ́ẹ̀ o wọ́lá tẹ́kìrọ̀ bá ní kọmọ̀rọ̀ wọ́lá kó lámọ́ ń kẹrin mo bẹ́ẹ̀ wọ ọmọ ìyá mi mùsùlùmí lónìí fòpin sí ìgbàtí kìí dẹ̀ ń ṣe pé wọ́n gbàtí kìí ṣe pé wọ́n ṣe pè fún máa mú wọ́lá tẹ́kìrọ̀ bá ní kọmọ̀rọ̀ ní Gbogbo nǹkan tí ò dáná ṣe náà má ṣe máa o. Láàkúnlà mú kẹrin. Gbogbo wà bàjẹ́ irọ́ pípa má ṣe máa o. Wà láàkúnlà mú kẹrin. Ee olórí ibi ní ta tẹ́tẹ́ máa bá wọn tá mọ́ mùsùlùmí. Wà láàkúnlà mú kẹrin. Gbogbo àwọn wà bàjẹ́ tá ń kalẹ̀ yìí má. Wèlé. Wèlé òrìbá. Wọ́lá kúlà mú ń kẹrin. Ìyá rẹ̀ àti bàbá rẹ̀ mọ̀ pa ṣe wà sí fẹ́ rẹpẹtẹ nínú àwẹ̀ kókó ṣe dáadáa sí wọn. Wọ́lá kúlà mú ń kẹrin. Òkú kiri mọ́ òde òkú ìyá èyí tó ṣe ibẹ̀ tó. Ìjòkújòkú. Ẹ sára rẹ̀ ni ìjòkújòkú. Wọ́lá kúlà mú ń kẹrin. Ẹni tá a gbé sínú

káàmà ti wà lẹ́ni tó kú. àwa ń sọ̀rọ̀ ẹni tó kú tó wà nílẹ̀ tí ti bò wọ́n lẹ̀. Bùháìdà ẹ̀sìn yá mi ilé ìṣẹ̀yọ́ mú mú rí. Wọ́n náà bọ̀ náà fìdáhùn náà wá ṣe fún màmá mi, fìdáhùn náà ti kàgbá kò fìdáwò. wọ́n ìdá sí àmì. wọ́n rà kọ́lẹ̀ fìdáwò nínú ẹ̀sùn láàmù. lẹ́sà yóò mú jáde dúró lẹ́kọ̀ọ́ rí. ṣé ẹni sáwẹ̀ bá ti lọ àbáwẹ̀ wà ní àbíkò sáwẹ̀ àbíyàn bá jẹ́ ọlọ́tí ọlọ́tí kì í gboríyìn ẹni ìpìlẹ̀ ọlọ́tí wà tó ṣírí kún bí láyé ìbí sí ṣírí wà rúkọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ̀ má bá wọn máa bá wọn ṣoògùn látó ṣírí kún bí láyé mùsùlùmí ni ẹ má ṣáájò mọ́ wà látó ṣírí kún bí láyé mùsùlùmí kì í kú bí láyé ìràrí mọ́lẹ̀ mọ́ yé sàsókọ́ wà látó ṣírí bí láyé fi sirri wa ruqa. Àfà àfà ṣé dandan ní ṣe jálàbí ni. Bí sẹ́rìn wà rọ̀kan. Ọmọ yàn ní kẹ́ jálàbí ni. Wà látúnṣúrí kún ń dó tẹ̀ ń lọ tẹ̀ ń gún. Látúnṣúrí Bẹ́ẹ̀ tí ń górí ológbò lẹ́gún tọmọ lé. Látúnṣúrí kún ń wá ń bẹ̀ gan pàápàá. Bí sẹ́rìn wàlá túnmù sí dún fi ilẹ̀ ọrún ní ìbáadà sọ́lá ṣìhà. ẹ̀yìn náà bá gbogbo ẹ̀yin ìjọba wí àti gbogbo ẹ̀yin aráàlú. látúnmù sí dún fi ilẹ̀ ọrún ní. ẹ má balẹ̀ ọlọ́run bá jẹ́ o. báadà sọ́lá ṣìhà. ìgbàdọ́là ti kẹwàá lórílẹ̀-èdè gbogbo nǹkan ọ̀rọ̀ wa ẹ má fi jẹ wá ń yà o. báadà sọ́lá ṣìhà. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o. wàlá ẹ má gbàgbé pé ẹ jábọ̀ fọ́lọ́wọ́. wọ́n fi lè ń sírí farí jù lọ́ha ya àti ìbí náà sí rí hì. ẹ má gbàgbé pé bí wọn bá ń bẹ ọlọ́run protest. farí jù lọ́ha. ẹ má já dàlúrú. farí jù lọ́ha. ẹ má já ṣépè fáàrẹ̀ wa Tinubu. farí jù lọ́ha ṣépè. fárijọ lọ́ha. jájá máa rokàn látọ̀dọ̀. yá àti ìbìnà sírí hí. lápàdé àrùn ọlọ́kọ́lọ́ ń bá wa kó bá wa fúnra ara rẹ̀ kọ́. yá àti ìbìnà sírí hí. nígbàkúbá ti látọ̀dọ̀ ọlọ́run bá fúnra ara rẹ̀. làkọ́dé sọ́ha anna lè yóò síra àyà àti ìbẹ̀wé lè anna lè yóò síra àyà àti ìbẹ̀wé lè ń sírí. ìdẹ̀kùn ti nira bó ṣe ń dàbí ìgbà tó le yìí ẹ̀rí pé tí ìdẹ̀kùn bá ti dé ìdẹ̀kùn ti dé náà nìyàn torí díẹ̀ yẹ́ ẹ̀yàn ọmọ ìyá mi mùsùlùmí mo bẹ̀ yín àwòkọ́ṣe dáadáa ló yẹ káwà jẹ́ láwùjọ kò gbọ́dọ̀ jẹ́ látọ̀dọ̀ wa nìkan tí ń bàjẹ́ tó bá ti ń bàjẹ́ látọ̀dọ̀ àwọn kan àwa gbọ́dọ̀ já túlù iṣẹ́ atáyé ṣe làwa gbọ́dọ̀ jẹ́ ó wá banilọ́kàn jẹ́ púpọ̀ onídé social media àwẹ́ tún lọ báyìí ní ìsẹ̀tún máa rí súnmù sí ebú mi sí pè mi síjà mi ìjà oníjàwọ́ tún gbé kárí ọ̀rọ̀ ọlọ́rọ̀ níwọ́nà tún mọ́ra ó dẹ̀rán tí ẹ kí n tí ẹ kí n wà láẹ̀ wọ́n ṣe ń joyẹ tí ń dákúnjà báyìí wọ́n ṣe wá ń yìnwọ́ náà pé ó dá mọ́díláàkì mọ́ ṣe ni wọ́n wá mọ́ra ló mọ́ra nǹkan bàjẹ́ nínú ti ẹ́ ń dùn sí àwọn mùsùlùmí ń gbogbo ẹ̀yin ọ̀dọ́ mùsùlùmí tẹ́ kóráńjọ sórí social media tẹ́ pé tẹ́ ẹ̀ mọ́ra lè bú ìjàlẹ̀ ń jà ráyì ìpìlẹ̀ ń ṣiṣẹ́ ráyì òjò ọ̀rọ̀ lẹ́ ń ẹ̀rí nǹkan mìíràn látúdíkìlú lè bí di àtàfí ìdí nìkan níparí fún tèní látúdíkìlú lè bí di àtàfí ìdí nìkan wọ́n sọ fún gbogbo ẹmọ ya mùsùlùmí tẹ́ ti gbọ́ ìpè òdodo láti ṣe látúdíkìlú lè bí di àtàfí ìdí nìkan ẹ má fi àdádá lẹ̀kẹ́ ṣẹ́rí pé báyìí ní ìsìn tọ́lọ ń já mọ̀ ní pò tí kí ẹ̀ ọmọ akìmálítùlá kò mú dínà kọ́ ọmọ akìmálítùlá kò mú dínà kọ́ fún wa o mọ̀lídì ṣíṣe ò lára rẹ o kátùmọ̀ lọ ṣe é lára rẹ o gbogbo àwọn oríṣiríṣi àwọn ìjókòó àdádálẹ̀ tẹ́ẹ̀kì káàkiri ẹ̀dàkúrò inú ẹ̀sìn wa o fìdáwò sí nínú ẹ̀sìn wa o lẹ́yàwó máa kí máa lè tó lẹ́kọ̀ọ́ mọ̀dé nakó ìjókòó àsàlátù àsàlátù àsàlátù ẹ̀sọ́dì jókòó dánilẹ́kọ̀ọ́ wà ní ẹ̀sọ́dì jókòó dánilẹ́kọ̀ọ́ wà ní ẹ̀sọ́dì

àtún dá ọpẹ́ fún ọlọ́run alhamdulillah lórí ìpè òdodo tí bàbá wa gba Ṣàmsùdínù Ṣítù bàbá ẹlẹ́ja tí wọ́n ń sponsor lọ́dọọdún tọdún yìí ló tún gúnlẹ̀ báyìí a máa dá ọpẹ́ fún ọlọ́run o àdúpẹ́ fólúwa àdúpẹ́ fólúwa Allah àdúpẹ́ fólúwa Allah àdúpẹ́ fólúwa Allah àdúpẹ́ fólúwa Allah àdúpẹ́ fólúwa Allah ọba tó ṣe ní rọrùn àdúpẹ́ fólúwa lọ́hùn fún fọ̀dílátù dr alimami ishaq abọ̀lọ́rẹ̀ muhammadu awwal dọ́tọ̀ tuntun àbáwọ̀dá ọgbẹ́ fún ọlọ́run o àpadà sí ibú ọlọ́run májè ò báyé o àpadà zẹ́ìdá ọlọ́run májè ò kàyín láíláí láàkà yẹn ọlọ́run májè ò dàgbò ahọ́n yẹn ọlọ́run májè ò lọ aláìnà máa kọ́ olùlẹ̀fàtà kádẹ́lì ìlà kéfìyà tí kàánà ákìlógún

yẹn bá ti rí yòṣírò ìlà ṣerífì àti kànà àkìlò yòṣírò ìlà kẹfì àti kànà sórí ọ̀rọ̀ tó bá gbọ́ lẹ́nu irú àfa abẹ́ yẹn yóò máa jẹ́ kó mọ̀ bó ń làákàyè rẹ̀ ti mọ pìsẹ́ǹtì wo ni bá ti ọpọlọ rẹ̀ ó máa mọ̀ ní. ó ní ìdáta máa kí ló lè máa rí yẹn. tọ́ba ti kàlà mọ́ wà máa kí falóle kọ́ ó lè dákọ̀ fa akínlówó wà máa kí falóle kọ́ ó lè dákọ̀ fa akínlówó. àbọ̀ yẹn ní ìdáta máa akílò lè má rí mọ́ fẹ́lẹ́ kí bàbá àgbà bàbá lẹ́mẹ́ pé yé dáadáa mọ́ akílò lè má rí kí làákàyàn ọmọ nìyàn bá ti pé ọba ẹ̀sìn kálá ó ní pé ní tí ó máa sọ kò ní tako tọlọ́hun tí ó máa wí kò ní tako tànàbì ní tí ó máa wí kò ní máa fagbá sàlàfíà yàtọ̀ ọba ẹ̀sìn kálá mọ́ kò ní máa wí wòròwòrò wí wọ́nranwọ̀nran bẹ̀rẹ̀ máa fi làákàyè tú Kùránì máa fi máa fi ìròrí tú hadith ànàbì ó ní bàbẹ́ torí pé wà máa kífà lónìí kan lè dáàkọ́ fàákìlò wà máa jẹ fàlúlé kọ́lé ìdákọ̀ọ́fà kìlò. Kí ló wá fẹ́ ìsìpẹ́sì lọ́dún ẹni tí láàká yẹrẹ ò pé tẹ́lẹ̀ ìṣogúnsọ wórówóró ni ó máa sọ ìwíkúwì ni ó máa wí bàbá lẹ́mẹ̀ kì í ṣe tọ́píìkì kan lẹ́ẹ̀mejì nínú Ramadan làákàyè ló ń jẹ́ bẹ́ẹ̀ kì wá ṣe mí máa ń ṣe olúwa ló ṣe bẹ́ẹ̀ bàbá lẹ́mi ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láíláí olúwa má jẹ́ ó dàrú o má jẹ́ ó fẹ́ dàrú o lásọ pé bó ti ń dùn yìí ọlọ́run jẹ́ ó dùn kalẹ̀ àmì bó ti ń dùn yìí ọlọ́run jẹ́ ó dùn kalẹ̀ àmì kẹ máa padà kọ́rọ̀ jẹ kẹ máa padà tọwọ́ mọ́ kẹ máa padà tọwọ́ ẹ̀wù wọ̀ lọ́la kò hà ní gbòtí dòyí ọlọ́jọ́ odò. Ọ̀tá pọ̀ lóòótọ́ torí ń tẹ́ ńlá mọ́lẹ̀ ń tí ó tóbi ní ọlọ́run àwa bẹ̀ kí ni lẹ́mẹ́ náà wá dàǹtà ọlọ́run májò kàyín láíláí kí ló wá dàǹtà ọlọ́run májò ń o kẹ́ tó gba dòkútúrọ̀ tẹ gbà yìí ń sọ wórówóró kẹ́ tó gba dòkútúrọ̀ tẹ gbà yìí ń wí wọ́nranwọ́nran ọlọ́run là ń bẹ̀ ṣiṣẹ́ ṣiṣẹ́ ọlọ́run májò bá yín lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kára ó dẹ̀yìn gbẹdẹmukẹ ẹ̀mí gígùn fún bàbá fún bàbá lẹ́mẹ́ aláàbíyọ̀ fún bàbá àti lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kára ó dẹ̀yìn gbẹdẹmukẹ gbogbo ìgbà kára ó dẹ̀yìn táyà tọ́mà gbogbo ìgbà kára ó dẹ̀yìn gbẹdẹmukẹ kí Abọ́lá tó pé Aláàfin alọ́pọ̀lọpọ̀. Ìkí Atọ́lá tó pé Aláàfin alọ́pọ̀lọpọ̀. Kó lọ bá ṣe ìhò ìsìn ìgbà kí Abọ́lá rẹ̀ dọ́kítọ̀ tuntun. Ìkí Atọ́lá tó pé Aláàfin alọ́pọ̀lọpọ̀. Kó lọ bá ṣe ìhò ìsìn ìgbà kí bọ́ọ̀lù rẹ̀ dókítọ̀ tuntun. àbọ̀ ọgbà tí wọ́n jẹ́ bàbá ẹlẹ́ja ọlọ́mọdéjà rí pé olùwàkúmọ̀dà ilẹ̀ ọmọláìláì alibarika aláàyè lára ìlàlá ẹ àwa àti ní ní ọdún tó lọ ọdún yìí náà àwa àti tún ni tó bá lọ́dún tó ń bọ̀ lọ má gbọ́lá lọ́wọ́ yé o gbogbo ọ̀nà tí yàn máa ń dá ẹ̀ṣẹ̀ tí yàn máa ń ṣe ẹ̀tọ́ lábẹ́ ń bọ́ lásìkò tán wọn tí wọ́n ti lówó jù yín lọ tí wọ́n run owó sí ibi tí ó yẹ kí wọ́n run owó sí bàbá wa tí wọ́n jẹ́ bàbá yín ń ṣe kíní ní orúkọ wọn àwọn da láyé wọ́n wá fẹ̀yìn lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ ọlọ́run là ń bẹ̀ fẹ̀yìn náà gbogbo ọmọ tí ó bá tara ń jáde mọ́jọ ìṣẹ̀rọ ayé tàbá kan ní mọ́ni àṣàmì gẹ́rẹ́ àbíná ètò wà rí àmọ́ kọ́dé àwa làókànà ẹ̀dá àmọ́ kọ́dé àwa làókànà ó ní ó ní gbogbo ẹni ó bá ṣẹ̀mí láyé tí yóò wá rọ́mọ rẹ̀ tó lè fẹ̀yìn lẹ̀ fún àgbọ́ àmọ́ kọ́dẹ̀ àwa làwọn káànà mú jíjẹ yìí dá gbogbo tó kójọ lọ́jọ́ ayé rẹ̀ kò ní ìdálẹ́bá yẹn ẹ̀yìn rẹ̀ ò lè dá ṣùgbọ́n bẹ́yìn àbá ti bímọ tó bá ti fi ọmọ rí lẹ̀ kó nítàn òun máa nífọ̀kànbalẹ̀ ni bàbá àgbà bàbá ẹlẹ́ja ọlọ́run jọ ilé ẹja náà ọlọ́run má jẹ́ ojú náà láíláí alibarika láyé yín lánlá máa sọ pé lẹ́wọ̀ máa wà títí láyé lẹ́wọ̀ máa wà títí láyé bàbá ẹlẹ́ja lẹ́wọ̀ máa wà títí láyé lẹ́wọ̀ máa wà pẹ̀lú dẹ̀ra alẹ́ ó máa wà títí. Gbogbo àwọn olólùfẹ́ látòkè dédé láó máa wà títí láyé, láó máa wà títí láyé. Nínú ọlá pẹ̀lú dẹ̀ra alá ó máa wà títí láyé. Àwọn prógrámù wa wọ́n ń lọ ilé ẹja tí bàbá wa àgbà bàbá ilé ẹja. Àlẹ́ àmì kan máa ń ṣe àníjẹmọ́ ọ̀gbádùn wà ń bẹ̀ débẹ̀ kò sórí ṣe ẹja tẹ wá ń bẹ̀ tiẹ̀ ní rí. Bákan náà ní lẹ́mẹ̀ẹ́mbí mọ́tòrọ̀sáwa sátidé fáwọn àgbàlagbà ó náà lọ bó ṣe kó ṣe lọ àwọn àlàkọ́ ti wá lọ́jọ́ sátidé lẹ́yìn sọ̀látò láàásìrì ó náà lọ ní lẹ́mẹ́ ẹlẹ́fẹ́ pé dókítúrù wa Imam Ishaq ẹ sórí ẹ̀rọ bá ní sọ̀rọ̀ wọn ó náà ní 080 35 لهما وجنتي لهما وجنتي لهما وجنتي لهما وجنتي لهما السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته